الحمد لله رب العالمين أمرنا باتباع الكتاب والسنة ونهانا عن الابتداع والفتنة أفيقف أولوما با أبي أولوما با كي يبا سياليكم كاتب يفعنا بوا محمد صلى الله عليه وسلم ọba tí ó pa wá láṣẹ pé ká tẹ̀lé alukur'an ká sì tẹ̀lé lánàá tí ó fi mú ere nje dé ògóńgó òun ni kí a tẹ̀lé tírà ọlọ́run àti súnà nábì ká wá jìnnà sí ní tó bá tako méjèèjì tá ń pè ládàáda lẹ̀ ẹni ìwò tó bá tẹ̀lé ọlọ́run ọba tó sì wa ànábì wasalam alaihi daju dájúdájú onítọ̀hún ti mọ̀nà kọ́nà kọ́mọ́sà sí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ fún wa tí a mọ̀ rọra wa lórí ẹ̀ tó sì jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba tó jójú lówó tí ò ní èméjì inú ó ní ká gbá alukoran mú gidi ká sì gbá súnà nábì mú sallallahu alaihi wasallam tí a bá ṣe eléyìí a ti tẹ̀ lọ́lọ́run a sì ti tẹ̀ lánàbì fàfíhì mọ́ alkifayatu walhuda wọnú níbi kátẹ̀lé méjèèjì láti fi sin ọlọ́run ibẹ̀ ni mọ́lẹ̀ wà ibẹ̀ ni oríire wà bákan náà ni ká sì tún jìnnà sí bó ti kéyìn ó tẹ̀lé kìtáàbù ọlọ́run tẹ́rọ ọlọ́run àti súnà nábì tó kéyìn ó jìnnà sí tó bá takò wọn tíyẹn bá tún lọ mú tó takò wọn mọ́ ìṣìnà tún ti wà ń bẹ̀ ìtànjẹ tún ti wà ń bẹ̀ nínú suratul A'raf sura keje láàyà kẹta a'udhu billahi minash shaitani rajim ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ tẹ̀lé ohun tí a sọ̀kalẹ̀ fún yín ti jẹ́ islam òun ká tẹ̀lé ń ta sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ olúwa ilé inú alkùrán kẹrin kí ẹ sì tẹ̀lé mi ń ní àwòlìyà ẹ ta ni lẹ́lòmí ìṣeéṣe kó jẹ́ pé a rí kan gbọ́nú ọ̀rọ̀ ọlọ́run gbogbo ọ̀rọ̀ ẹ̀dá mi ẹ̀dá láyé

pẹ̀lú ọ̀rọ̀ kan àbíṣe kan tó bá ti yàtọ̀ sí ìtọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ àbí súnà nábì sallallahu ta'ala sallam ìsìnà ti wà ń bẹ̀ waliyadu billah nínú sóra ogun 123 famani taba hudaye ẹni tí ó bá sì tẹ̀lé ọ̀nà mi náà ọlọ́run ni ẹni tó bá tẹ̀lé ọ̀nà mi olúwa rẹ̀ kò ní ṣìnà fàláyà bí lu wàlà yẹ́ṣkọ̀ kò ní ṣìnà kò ní dààmú kò ní sọrí burúkú eléyìí náà ni tírà ọlọ́run tá a mọ̀ sí alukoran kẹrin àti sunna anabi sallallahu alaihi wasallam nínú sóra yìí kan náà àyà 124 àyà tó tẹ̀lé ìtaka yẹn. ẹni tí ó bá ṣẹ́rí kúrò níbi ìrántí. wà á mọ̀ ní àárọ̀dọ̀ àn zikiri ẹni tó bá ṣẹ́rí kúrò níbi ìrántí èmi ọlọ́run. dájúdájú ìgbésí ayé ìnira ni yóò wà fún un. kò ní lo better life láyé tá a wà ń bí kó tó wá kan tàlìkìyàmà. a ó sì gbé dìde ní ọjọ́ àjíǹde. wà á náà ṣòro ho yẹ́wọ́ màlìkìyàmà ti àmọ́ yóò àfọ́jú ẹ̀tẹ̀síwájú. Yóò wípé. Wọ́n mọ̀ sọ wípé. Olúwa mi. Lè máa ṣàrìtà ní àmà. Kí ni ó ṣe kíni nítorí kíni ó ṣe gbé mi dìde ní afọ́jú. èéṣe tó ń fi fọ́jú. bẹ́ẹ̀ni wakọ́dé fún tó bá sì rọ̀ tó ń sì fọ́jú látàyé. yóò wí pé. ẹ mọ gbọ́n tọ́lọ́run ó ní kí wọ́n sọ fún un. báyìí náà ni àwọn àmì wá wá bá ọ. ṣebí wọ́n kí alukoraani fún ọ. ṣùgbọ́n o pa sí. wọ́n ka wọ́n kí sunna nábì fún ọ wọ́n ṣàlàyé àwọn olùmọ̀ ṣùgbọ́n wọ́n lọ sẹ́rúkò wọ́n lọ sẹ́rúkò ń bẹ̀ lọ ní kò sí nǹkan kan tó kàn ń pa ẹ̀. nítorí náà ni a ṣe pa ọ́ tì. ìyẹn ńgbà tó ti fọ́jú láyé ojú fífọ́ tójú ẹ̀ fọ́ láyé nìyẹn torí pé ò rí òdodo tọ́lọ́hún ò sì rí títà nábì sallallahu alaihi wasallam ìyẹn ní òfò àfífọ́jú dọ́jọ́ gbèrè kíámọ̀ ó túmọ̀ sí pé inú àpẹẹrẹ olùdáàdásílẹ̀ tí ń fi tóun dá sílẹ̀ sin ọlọ́run pẹ̀lú ìfẹ́nú ẹ̀ àpẹẹrẹ ní dídìde pẹ̀lú ojú fífọ́ wàlíyàn tóbi là ẹni ẹ̀wò tó bá tó bá yapa ọlọ́run ọlọ́run fàyínà láhùmọ̀ ìṣẹ̀tà ń dọ́nká ayé dọ́nká ń fi dúníà ìsẹ̀mí yẹn ó lè láyé fàlátùmọ̀ ànínàtà láhù wàlà ń ṣèrà lè sọ́dẹ̀rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ò ní sí fún ìfọ̀ ìsinmi ò ní sí fún àwọn àtúngbèrè lọ́jọ́ gbèrè kí amẹ̀lẹ̀ tó fọ́jú nínú àyà mi sórà àlìsírà sórà 17 àyà 97 ونحشره يوم القيامة على وجوههم عميا وبكما وسما مأواهم جهنم ẹni tí ọlọ́run bá fi ọ̀nà mọ̀ ní ẹni tí ó mọ̀nà hmm. ẹni tí ọlọ́run bá fi sílẹ̀ nínú ìṣìnà ìrẹ kò lè rí olùrànlọ́wọ́ kan fún lẹ́yìn rẹ̀ àti pé àwa yóò kó wọn jọ ní ọjọ́ àjíǹde a wọn jọ lọ́jọ́ àlìkìyàmà ní ní afọ́jú tá a bá ti wúwọ́ tá à ń wọ́ wọn á wọ́ wọn ní ẹni tá a ti fọ́ wọn lójú a sì ti di wọ́n létí bákan náà jahannama ni ibùgbé ma wá hùm jahannam nígbà kí ìgbà tí yóò bá lọ sílẹ̀ àwa yóò ṣe àlékún jíjó rẹ̀ fún wọn nígbà tí náà yẹn bá lọlẹ̀ ọlọ́run ti ní kó tún máa jó kó tún máa jó foroforo padà ọlọ́mọsí ọlọ́mọ náà o kí ló bí iná ń bí torí pọ́pọ̀lọpọ̀ ìfẹ́ ká sọ̀rọ̀ náà wà ní ẹ̀rọ àmọ̀ ju iná iná lọ à ń ka ń tọ́lọ̀ wí olùmọ̀ká ní ẹ̀dákun kí lẹ́sẹ̀ tí ń bẹ fẹ́ni tí ń sọ pé ọlọ́run wí ọlọ́run wí ànábì wí ó sì sọ ibi tí ọlọ́run ti wí ṣé ká fò ní ta bá ti bá ọ̀rọ̀ ọlọ́run bá débẹ̀ kò ṣeé fò ènínú in tó wá fa iná gan la wá ń sọ yìí òun náà ní ti yíyàgò kó lójú ọ̀nà tírà ọlọ́run títí alukoran kerim àti sunna tanabi sallallahu alayhi wa sallam ní ààyè míì sóràtù nìsà láti àyà kẹtàlá nígbà tó ọlọ́run ka àwọn òfin kan ó ní tílíkà òdúdú lọ. èyí ni àwọn ẹnu àlá ọlọ́run. àwọn ẹnu àlá ọlọ́run ni. ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ti ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀. òun yóò mú olúwa rẹ̀ wọ àwọn ọgbà ìdẹ̀ra. eléyìí ń clear o ń clear dáadáa àti kọ́lọ́ mọ́ sọ́ọ́ lónífẹ̀ẹ́ nu wà máa yóò ti ìlàhà wà rọ̀ṣùlà ẹni yóò tó bá tẹ̀lé ọlọ́run ọba àti alaihi wasallam rọ̀ṣùlà oníbí Muhammad ibn Abdullahi ni sallallahu ta'ala wasallam tọ́lọ̀ ń sọnù nùsúra iná ní láàyè mí pé ẹni yòówù tó bá tẹ̀lé ànábì fákọ̀dé àtọ́ Allah ó ti tẹ̀lé ọlọ́run a sì rí nínú àlùkùránì pé tó bá ti tẹ̀ ọlọ́run ti tẹ̀lé ànábì àfi kọ́lọ́run kò pọ̀ báyìí ibi tọ́lọ́run ti sọ tànábì nìkan bí tẹ́ bá ti tẹ̀lé ẹ ti tẹ̀lé òun ìlú wà ara ẹ̀ ní ibi tọ́lọ́run ti kò pọ̀ wà máa yóò ti ìlàhà wa rasula ẹni tó bá tẹ̀lé ọlọ́run àti òjúṣe rẹ̀ yòdìkílẹ̀ ò jannati yóò ṣe kí ni. òun yóò mú olúwa rẹ̀ wọ àwọn ọgbà ìdẹ̀ra tí àwọn odò ń ṣàn nísàlẹ̀ rẹ̀ tí yóò máa gbé inú rẹ̀ títí èyí sì jẹ́ èrè tí ó tóbi. ẹ̀wọ́n wáyà tó tẹ̀lé wà máa ń yá àṣìlá wa rasula. ẹnikẹ́ni tí ó bá sì kọ̀ sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. tó ní òun ní tẹ̀lé súnà ọlọ́run àti tànábì sallallahu alaihi wasallam Nam, wà yẹ́ tẹ́ àdá òdòdá. Tí ó sì rí kọjá ẹnu àlá rẹ̀. Tó wá rí kọjá bí tí a fẹ́ kó dúró sí. Òun yóò mú wọn wọ iná. Yóò wọ̀ ná. Yóò máa gbé inú rẹ̀. Ọlọ́run ló tún sọ̀rọ̀ náà bí yóò tún fi kánrin kése níbẹ̀. Yóò máa gbé inú rẹ̀ títí àbùkù yóò sì máa bẹ fún un. Ìdí ní tó fi jẹ́ pé ànábì wa sallallahu ta'ala sọ́là nínú ọ̀rọ̀ wọn ní kullu ummati mu'affan kullu ummati yadkhulul janna aw kama qala sallallahu alaihi wa sallam gbogbo àlùmọ̀ mi ní ọ̀wọ̀ àlùjànnà illa man àbà àfẹni tí ò bá wù ó yà àwọn sàhábà lẹ́nu wọ́n ní wàmọ̀n yá àbà ta ni ò ní wù òjíṣẹ́ ọlọ́run ó ní mọ́ ní àtọ́wà ní ẹni wù tó bá tẹ̀lé mi ìyẹn ni pé ìlànà tí mo là kalẹ̀ pé kẹ́ ẹ fi sin ọlọ́run iná ló fi sin ọlọ́run níbi gbogbo àlámọ̀rí ìgbésí ayé pátápátá tá a mọ̀ wípé kò sí nǹkan kan tí alukura ní ò dá sí mi àti sunnah nabi sallallahu alaihi mo máa sọ fáwọn èèyàn kọ́ tó lè ṣàdádálẹ̀ kọ́kọ́ sọ fún wa wípé in tó ń ṣe àdádálẹ̀ lé lórí ọlọ́run ò sọ nǹkan kan pa ẹ̀ ànábì ò sọ nǹkan kan pa ẹ̀ ìyẹn ni kọ́kọ́ mú sọ tó bá ti lè sọ yẹn àásọ àwa náà fún ọ ní àpúrúfà pé ó máa ń gbó bídíà lọ ṣùgbọ́n o fẹ́ ṣòwò sọ́lọ̀ ni ò sọ orí òwò tó ṣe àbírú iṣẹ́ wo ló fẹ́ ṣe àbófẹ́ iṣẹ́ ọwọ́ àbófẹ́ gbogbo tó fẹ́ ṣe láyé lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sí gbogbo ògbésẹ̀ ayé rẹ̀ fún ọlọ́run ọba tó dá ọ pátápátá ànábì sallallahu alaihi wasallam ńgbà tó sọ̀rọ̀ yẹn òun sàábí wá béèrè pé wà man ya'ba ta ni ó kọ̀ tí ò ní fẹ́ wà lùjánnà òjíṣẹ́ ọlọ́run ní mọ́nà àtọ́wà ní ẹni yóò tó ó ní wà mọ́ ní àsọ ní ẹni yòówù tí bá ń ṣe tiẹ̀ bó ti fẹ́ pẹ̀lú fẹ̀nú ẹ̀ fákọ̀dì àbà kò sọ pé dákàlà náà rọ tọ́lọ́ tó ń sojú kòkòrò ibi tọ́lọ́run ti ní máa sojú kòkòrò kámọ́jìyà ọlọ́run harisuna aleikum ilé òjò la iná mọ́lẹ̀ ń bẹ̀ yẹn nígbà tó ní téèyàn bá tẹ̀lé mi dákọ̀ọ́lá àlùjánnà yóò wà àlùjánnà wà mọ́ ní àsọ ọ̀nì ẹni tó bá ní kí n máa ṣe tèmi lọ́tọ̀ òun náà máa lọ tòun lọ́tọ̀ fákọ̀dì àbà onlo ló decide not to enter paradise òun ló take decision from right وقد أخبر الله سبحانه أن من يطيع الرسول فذلك دليل على محبته لله ومحبة الله له bákan náà ọlọ́run jẹ́ ká mọ̀ pé tíyẹn bá ń tẹ̀lé ọlọ́run tí sì ń tẹ̀lé ànábì àbí tí ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam inú ó jẹ́ àmọ̀ pé onítọ̀ nífẹ̀ẹ́ a b àná sọ pé bí ìwọ sọ pé dí àti wọn bá fi gbogbo ẹnu sọ pé òyìṣẹ́ ni ọlọ́run ó rí bẹ́ẹ̀ o kí lẹ̀ rí éèlà ànábì wí ìwọ sọ pé bí ànábì ní là ìwọ ní naam wàlá irú ẹ̀ sì ń ṣẹlẹ̀ ẹ̀rí táwọn sọ pé là ẹ̀ mọ̀ sí kápítà àwọn táwọn ìwọ̀n lè bọ́ bá fẹ́ sọ̀rọ̀ wọn ní kápítà no ìlú wà níbi fátíwá yẹn àwọn ìlú sì mọ̀ sí nǹkan ibi tí wọ́n ti sọ pé naam bí bá wọ wọṣọ lápèjúwe bẹ́ẹ̀ ṣe wọ̀ nìyẹn wọn ni rárá o ẹ mọ̀ dojú tìyàn ẹ mọ̀ dojú tàn èmi níwà wọ ṣòkòtò tí ó ṣe bákan ànábì sọ pé náà mọ̀ ń bẹ́ ìwọ́sí ló lè ṣe àpèjúwe nù ẹni yóò tí a bá fẹ́ tọ́ka sí pé nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ̀ náà nífẹ̀ẹ́ yóò jẹ́ nìkan tí ń tẹ̀lé ànábì níbi gbogbo ìntí oníkan ṣe pẹ̀lú ẹ̀sìn wà man lam yuti ar-rasul ẹni yóò tí ó bá tẹ̀lé rọ̀súlù náà sallallahu alaihi wasallam fa inna dhalika dalilun ẹ̀rí nìyẹn náà máa jẹ́ ala kufri lórí ìtakùtọ̀lọ́hun àti kèfèrí sí tọ́lọ́hun nínú sura kẹta ayà 31 qul in kuntum tuhibbuna allaha fattabi'uni wípé ìwà ànábì sọ fún àwọn ìlúmọ̀ rẹ̀ bí ẹ̀yin bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni ẹ̀sìn lọ́hun bí mo ṣe làkalẹ̀ Ọlọ́run yóò fẹ́ràn yín. Ọlọ́run máa nífẹ̀ẹ́ yín tẹ́ bá ṣe bẹ́ẹ̀. Yóò sì fi orí àwọn ẹ̀ṣẹ̀ yín jì. Yóò sì forí ẹ̀ṣẹ̀ yín jì yín. Ọlọ́run jẹ́ aláforíjì aláàánú. Ní àyà tó tẹ̀lé kólé àti Allah àwa Rasul. Wípé. Sọ fún àwọn àlùmọ̀ rẹ̀. Ẹ tẹ̀lé ti Ọlọ́run àti ti. Ẹ tẹ̀lé ti Ọlọ́run àti ti ànábì. Ṣùgbọ́n bí wọ́n bá padà. Tí wọ́n bá wá sẹ́rí kúrò ń bẹ̀, bí wọ́n sọ̀pàkọ́ sí. Dájúdájú فإن الله لا يحب الكافرين ẹni tó ṣẹ́rí kò ń bí tọ́lọ́run àti tànábì yẹn yóò máa jẹ́ ẹni tó sì kèfèrí sí tọ́lọ́run àti tànábì lọ́lọ́run fi ní فإن الله لا يحب الكافرين ọlọ́run ní nífẹ̀ẹ́ àwọn kèfèrí o ọlọ́run bá tún wá jẹ́ ká mọ̀ anamọ́nà àtọ́ ar-rasul ikú tó bá tẹ̀lé annabi sallallahu alayhi wa sallam fàkọ́dé àtọ́ Allah àyà tí mò ń tọ́ka sílẹ̀ kan nìyẹn nínú suratu nisa àyà 80 man yuti ir-rasula faqad ata Allah. ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ti òjíṣẹ́ náà lótìtọ́ ó ti tẹ̀lé ti ọlọ́run. ẹnikẹ́ni tí ó bá sì pẹ̀yìndà ǹjẹ́ àwa kò rán ọ pé kí o jẹ́ olùṣọ́lá. báwo la ṣe mọ ọlọ́run ọba sìn láìka bánabi ṣe júwe àti bó ti ṣe láìka kún láìnáni rẹ̀ ó lè rọrùn torí pé ẹ wo àsọ́lá tó jẹ́ orígun tí ó jẹ́ lẹ́ẹ̀kejì tó sì jẹ́ pé òun lọ́gá iṣẹ́ tà ń fara ṣe nínú ẹ̀sìn Islam òṣìṣẹ́ ọlọ́run sọ fáwọn sàhábà pé sọ́lù kámẹ́rọ àìtòmú ni ò sọ̀lẹ̀ bí mo bẹ́ẹ̀ ti rí mi tí mo sì sọ́lá bẹ́ẹ̀ ní kẹ́yìn ní mo mọ̀ ṣe nígbà tó sọ̀rọ̀ hajj ó ní kódò ánímọ̀ náà sí kakùn bẹ́ẹ̀ bá ti rí mi tí mo sì ṣe hajj bẹ́ẹ̀ ní kẹ́yìn ti mọ̀ ṣe o gbogbo ẹ̀ sì wà lákọsílẹ̀ tá a bá tẹ̀ tún wá lọ síbi ọ̀rọ̀ hajj lónìí yàtọ̀ sí pé àwọn mọ̀láìkà ti dájú àwọn èèyàn kan padà nígbà tí wọ́n sọ pé làbáìkà àwọn àsẹ́símẹ́ǹtì kan ń bẹ tọ́mọ èèyàn gan lè ṣe láàrin ara wa bí sí hajj lélẹ́ sì ń ṣe báyìí tẹ́ bá ń wo bí èèyàn ti ń ṣe hajj lónìí láì tí àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ro risk wọn ò sì ro owó ìbáàdà kan tí mo rí pọ́lọ́ nù gbogbo ìbáàdà lọ́run ṣe rọrùn fún wa ṣùgbọ́n tẹ́ bá wo hajj tó ní nǹkan ṣe pẹ̀lú owó bóyá lọ́dún tó lọ bóyá one million ni lọ́dún yẹn mọ̀ gbọ́ pé one point five lọ́dún tó ń bọ̀ yẹn mọ̀ gbọ́ pé two million èyí tó tún bọ̀ yẹn tó mọ̀ gbọ́ pé two point five èrò òsì dín àwọn tó tún jálẹ̀ ló pọ̀ ṣe pẹ́rà ní ọlọ́run ẹni tí ń sì ń ráyàn ọlọ́run sì ń bùkún lápèjú ẹni tí ò lówó tán sọ pé tó ẹ̀yin náà mọ̀ múra ẹ̀ lájì lọ́dún yìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ tún réyàn rán owó òtán lọ́wọ́ wọn kí wọ́n sì lọ́ọ́ barú sẹ́yìn jẹ́ ṣé owó ni kárò ni àbí ìgbà tó fò tí ò dí ọrùn tí ò dáyé kò rí àwọn tí ń bẹ lọ́run kò sì rí ẹni tí ń bẹ lára ayé mọ́ ọlọ́run sì wá sọ kalẹ̀ pẹ̀lú rọrùn níbi tọ̀wọ́ àfẹ́lẹ́ lómi kọ bá yẹn jẹ níbi àsáyò sọ́fà ó tó ọjọ́ arọ́fà ti ayẹyẹ lásìkò hajj alárajì nàìjíríà pàápàá jùlọ yorùbá mo ti rí ibi táwọn obìnrin ti táwọn adé fìlà tán pè ní sábàkà fìlà tán hun kí wọ́n hun nǹkan bọnú ara wọn ní wọ́n pè ní sábàkà ní òde lárúbáwá tán sọ di fìlà ájù pé àsọ ti lọ mọ́kà ni alálàájì ló mọ̀ mọ́ndé fìlà tán kó wá láti Indonesia tán á fi pé tó jẹ́ amúfìlà lọ́wọ́ bàbá ṣáájì tán kàtàjà ló wá di wípé wọ́n wá di sábàkà gbogbo orí wọn la rí koboro báyìí ló wá di oríṣiríṣi wákà wọ́n bá ti dá kan tán wọ́n tún mú mi wá wọn bá ti dáka tán àwọn ìyá àwọn ọlọ́pàá gan máa wò wọ́n pé ah ah àwòlá ah, ah, ní ìfẹ́ yìí ẹ dákun bọ́lá ilé ti wá ná wọn pé nàìjíríà nàìjíríà láwò yanu àwo tìkàtìkà pé àwọn èèyàn ti máa bàṣẹ jẹ́ báyìí international media àti national pàápàá jùlọ ní ìran yorùbá tá a ti ń sọ̀rọ̀ ìwọ̀n dá yorùbá náà torí náà èwo e, lẹ̀sìn e, èwo lèrè tí èèyàn fẹ́ jẹ níbi kéèyàn máa fìfẹ́ inú sí lọ́hùn tó jẹ́ pé ẹni tí wọ́n ń pè ní sákèsí òun náà ní èébú ọlọ́run ní tẹ́ bá tẹ̀lé ànábì sọ̀rọ̀ sọ́là ẹ ti mọ̀nà kò sí èméjì ńbẹ̀ sọ́tù àyà 54 wà ń tùtì rúù tàdádù tó bá jẹ́ pé ànábì lẹ tẹ̀lé ẹ má ṣe mọ́ ìgbà náà lẹ lórí ọ̀nà à ń kóòtì tó fẹ́ mọ̀nà lóòótọ́

ẹ má sì tẹ̀lé tà nàbí torí kọ́ ń sọ pé làálà kún tó rahamun rahama ní jẹ́kẹ́ ẹ wá tẹ̀lé tọ́lá àti tànàbí kẹ́ lè rí kẹ́ níbi pé a fẹ́ sin ọlọ́run èyí sì dáhùn èèyàn lónìí tí wọ́n yọ gbóngbó àwọn náà oníkéwú ni wọ́n àwọn èèyàn pè wọ́n lólùmọ̀ oníkéwú torí ara èèyàn tó jẹ́ oníkéwú tó ti gbà síláàmù gan tó sì lè kọ́ wàhálà tó sì lè kọ́ àáfàá gidi nínú síláàmù gan níkéwú irú ẹ̀ tó kún àgbáyé lónìí kódà lónìí láyé tá a wà yìí èèyàn há koran tí ó gbà Islam níjọ́ kan tí mò ń wo dìbéètì Ahmed Didat àtọmọlárọ́wá kan àwọn méjèèjì lọ ọjọ́ lo kíní táwọn Saudi máa dàborí yẹn ni mo wá ń wò pé ṣé mùsùlùmí ní tako Didat náà ni wọ́n ní kèsè wọ́n ní kèsè muslim pé eh, Arab Christian ni àwọn méjèèjì jọ ń kóòtù Quran ni láì mú koran lọ́wọ́ so kí wá ní ẹ̀rọ sọ pé àwa yìí náà kéwú ńgbà tí a kéwú tí sí ìdáyà bẹ nǹkan tó a ti kà á lẹ́ẹ̀kan pé ń tùtì rún òhù tó bá jẹ́ pé ànábì lẹ tẹ̀lé tààtàdù ibẹ̀ ní ìdáyà wà kìí ṣe pé tí ẹ bá kéwú kọ́ tó ẹ́ pò bá fẹ̀sì tẹ̀lé ibẹ̀ ní ìdáyà ìmọ̀nà wà nusratu noru ta kàtá ní àyà 54 bákan náà ẹni yòówù tí ó bá tẹ̀lé tó bá yapa olùlòfẹ́ ẹnu tó hàn ní fàyínlàm yastajibu lákàánú suratul Qasas àyà 50 fàyínlàm sura kẹlò nìyẹn sura 28 àyà 50 fàyínlàm yastajibu lákàánú. nítorí náà nítorí náà bí wọn kò bá jẹ́ ìpè rẹ bí wọn bá jẹ́ pé wà nábì. kí o mọ̀ pé dájúdájú wọ́n kàn tẹ̀lé ìfẹ́ ẹnu. ìfẹ́ ẹnu ló kù ìfẹ́ ẹnu sì ni ẹ̀bọ̀ kí tó dáa máa ń sọ pé àwọn ìfẹ́ inú tó ń tẹ̀lé òòṣà kan ni òòṣà ni ìfẹ́ inú tí èèyàn sọ pé ààrẹ pé àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ yẹn wípé wọ́n ní gbé àti ìṣe kìíní kan ò yí padà gbogbo àbí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ yẹn ìfẹ́ inú tó bá ti wọnú ẹ̀sìn Ọlọ́run ó ti dẹbọ ó ti dòòṣà kan ọlọ́run wa ní tí wọ́n bá ti tẹ̀lé wà nábì lọ mọ̀ pé ìfẹ́nu wọn ni wọ́n tẹ̀lé wàmọ́ àdọ́lò mímọ̀ ní tábà àwà. bẹ́ẹ̀ sì ni kò sí ẹnìkan tó ṣìnà ju ẹni tí ó bá tẹ̀lé ìfẹ́nu rẹ̀ lọ. ló parí. láì ìmọ̀nà kan láti ọ̀dọ̀ ọlọ́run wa. wàtàwá àdá mọ̀nìkànláfà amara rasul ọlọ́run tún wá ṣèlérí ìyà tayé àti tàlìkìyà màlẹ̀ ájílà wàlẹ̀ ájílà fún gbogbo ẹnìyẹ̀wò tó bá jẹ́ pé ó rí ẹ̀rí lórí bá a sì sin ọlọ́run nínú ìlànà tànàbí sallallahu alaihi wasallam tó sì wá ń lò fẹ̀nú ẹ̀ nínú suratu an-nur sura twenty four ayah sixty three falyadhari alladhina yukhalifuna an amri nítorí náà nítorí náà kí àwọn tí wọ́n ń ṣepa àṣẹ rẹ̀ lọ ṣọ́ra kí wọ́n lọ ṣọ́ra àtọ́ ń ṣepa àṣẹ sọlọ́lọ́rọ̀ sọ́là a sí ibà òun fìtìnà má bàa rídà mú láyé a ó yóò sí ibà òun àdábùn alim àbí kíyà ẹlẹ́tà ìlérò kó má bàa tọ́ sí wọn nítorí a lè bíyà àwọn olùmọ̀ ẹnu wọn kò lórí pé gbogbo tọ́lọ́ba ti ń sọ̀rọ̀ ìyà bíbínú ní téèyàn ṣe tó fa ìbínú àti ìyà yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni kí wọ́n mọ̀ọ́mọ̀ gbójú kó ń bi pé bánàbí ṣe sin lọ́hùn òun ní sin náà bàbẹ́ tá a bá sì ń sọ̀rọ̀ pé bánàbí ṣe sin ọlọ́hun ẹ rí i pé mo tún sọ lẹ́ẹ̀kan mo tún rìpítẹ̀ kéèyàn kan mú nǹkan tí ànábì ò dá sínú bá ṣe sin lọ́hùn wa ó sọ̀rọ̀ lórí tọ̀hárọ̀ ó sọ̀rọ̀ lórí ìmọ́ra ó sọ̀rọ̀ lórí sọ́lá ó sọ̀rọ̀ lórí eh, siyam ó sọ̀rọ̀ lórí zakat siyam hajju muamalat okut eh, bá ṣe ṣe business bá ṣe dá nǹkan pọ̀ àfẹ́ra wa àjọṣòwò àrẹ́ǹtì nǹkan gbogbo ẹ̀ láàmọ̀ bá yà Kùránì bẹ́ẹ̀ gbogbo ẹ̀ láàmọ̀ bá súnà nábì bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam kéèyàn kan ó tó lè lò fẹ́ ẹnu fẹ́ sọ fún wa sáyà tàdís kalẹ̀ tó ọlẹ̀ bàbá ọkọ bàbá ọkọ sóyè iná fa ọmọbìnrin lé lọ́wọ́ ọ̀kan tó nù eléyìí túmọ̀ sí pé ìlànà tọlọ́run ọba ìlànà tọlọ́run ọba tá à ń pè ní súnà ọlọ́run àti sànàbì sallallahu ta'ala sallam kìí sí tá a lè yẹ̀kú òun bẹ̀ láti wá sọ pé bóyá arọ́ ọlọ́run sìn ìyàtọ̀ lọ́run ròyìn pé ó le kókó yìí ayé fi dúníà láyé bí kọtílín àwòhádín àwòhábsín àwònáwè dáàlì tí ẹ bá ti kó lórí ìtẹ̀lé tọ́lọ́ àti sànábì ẹ̀tẹ́ ayé ti bẹ̀rẹ̀ èèyàn lè dẹ́rù ayé nítorí ẹ̀ èèyàn lè dẹni tí wọ́n gbé tí látara bẹ́ẹ̀ tí ó dẹ́rù àwọn èèyàn kan tí ò ní jọmọlúàbí mọ́ وكان النبي صلى الله عليه وسلم يحذر من مخالفة الكتاب والسنة Ànábì náà máa lé wa jìnà sí gbogbo ohun tó bá lè fa ká máa tako súnà rẹ̀ inú fà tó fi wọ́n pé máa ń sọ̀rọ̀ wípé nínú kútùbà rẹ̀ pé inna khairal hadisi kitabullah ọ̀rọ̀ tó lóore jù láyé òun náà ni tírà Ọlọ́run ọba tí sàlùkùrán wa khairal hadi ìlmọ̀nà tó sì tọ́ ká tẹ̀lé jù tó dáa tó rẹwà òní hadi muhammad ní sallallahu alaihi wasallam wa sharra al-umur ètò burújù ní gbogbo àlámẹ̀rí mudasatu òní táwọn yẹn hun wa kullu bid'atin dalalah gbogbo tí wọ́n hun yìí ìwọ gbówọ̀gbẹ́ ni bákan lára bí tó ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní man ya'ish minkum ẹni tó bá ń sẹ̀mí tó gùn lẹ́mìí nù yín fasayara ikhtilafan kaseera yóò pé bó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ ká sin lọ́hùn lórí ìlànà kan ni kò ní sí pé opinion pọ̀ òjíṣẹ́ Ọlọ́run lẹ́rìí àpẹẹnu tó pọ̀ gbà tó wá sọ bẹ́ẹ̀ tán kí wá ló wí ó ní fa àlékún bí sunnati tèmi ni ẹ mú bẹ̀ o ẹ sì mú títa ní wa sunnati lil khulafai rashidin gbọ́n kan bá tún sọ̀rọ̀ bídà lónìí wọ́n náà sàábé ṣe nǹkan kan mútẹ́ ń gbọ́n lórí rédíò bóyá náà àbíjẹta mo àwọn èèyàn ṣe wá sùn kúyé ọ̀pọ̀lọpọ̀ yẹn ò tí ì bọ́ sọ́ọ́lẹ̀ o àmọ́ tọ́pọ̀lọ́ ò sí mbẹ̀ mọ́fà tó yẹ pé wọn kà tí ì bọ́ sọ́ọ́lẹ̀ ni anábì sọ tẹ́lẹ̀ sọ́lọ̀ sáré níwà súnátì lùkọ̀láfà ìrọ̀ṣìdì ọ àmọ́ sọ pé ó mọ̀rù sí nǹkan kan bídíà ni abákiri sí nǹkan kan bídíà ni ó sì ti sọ pé ẹ mú ẹgbá súnà wọn mú àní nǹkan tí àwọn sàábé kan ṣe tí anábì sì sọ pé kò sí tó burú ń bẹ̀ ló bá tún ní bó lẹ́sẹ̀ sọ fún wa pé kò sí bídíà wọ́n sì lọ bá nábì kan tó ṣe pé àti àwọn òfẹ́ gbọ́ pa nábì padà àpúrúfù ẹ̀ àní wọ́n ṣe wọ́n ṣe àwọn ni wọ́n ṣe kì í sọ ọlọ́run ló kí wọ́n ṣe rédíò program wàláhì tí mo fi dára mi gbọ́ pé ọ̀rá ṣe wá ti dàbọ̀ ọpọlọ báyìí tí ò jẹ́ káwọn èèyàn orí ìnà mọ́ rárá rárá ó ní ẹ̀dì ẹgbásúnà mímú tó bá ti rí bẹ́ẹ̀ àti tàwọn kòlàfà rọ̀ṣìdín mi ń bá àdì lẹ́yìn mi

a mẹ́nuba apá kan àwọn eléyìí táwọn irú aburú àti apá kan irú àwọn àdádálẹ̀ táwọn èèyàn ń dálẹ̀ tá a ti mẹ́nuba láti ọjọ́ mélòó kan náà a tún mẹ́nuba díẹ̀ nínú fọ́nrán owó mi pẹ̀lú àna ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́kọ́ sàgbàlẹ̀ sí fún wa subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk